الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى أهله وأصحابه وما ولا وبعد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́ọ̀bá àdìkọ́lá ọba tó ní sánmà àtìlẹ̀ àti gbogbo nǹkan tó wà nínú rẹ̀ ọba tó sọ èmi àti yín tó ṣe wá ní àlàyé títí dé àsìkò yìí tó wá tó sọ wá di ọjọ́ ńlá náà ọjọ́ táwa mọ̀ pé gbogbo mùsùlùmí wọ́n máa kójọ káàkiri gbogbo ilé ayé wọ́n á máa jọ́sìn fún ọlọ́run ọba nìkan bákan náà atọrọ ìkẹ́ àti gẹ̀fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà àtàwọn tó ń tẹ̀lé ojúpọ̀nà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san ètò yín náà ní ètò yín ètò gbogbo ilé ayé barika jimá ètò máa ń wáyé ní orí ìkànnì campus radar ti funab ní ìbàyìí N tá máa bá ara wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni àwọn ẹ̀tọ́ tó yẹ ká ní fún àwọn alábàágbé wa, àwọn tá jọ wa. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé àwa bá tá jẹ́ Mùsùlùmí, Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam, ohun tí Ọlọ́run Ọba tó rán wa fún wa láti máa ṣe náà ni pé kó kọ́ wa ní ẹ̀kọ́ bá ṣe máa gbé ayé tá fi là tó bá di ọjọ́ ọ̀gbìn dé al So nínú àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa náà ni pé bá ṣe bá àwọn ará àdúgbò wa gbé, àwọn mọ̀, àwọn bá, àwọn, àwọn tá jọ wà, tá jọ ń gbé ládùúgbò bá ṣe máa bá wọn lò táa fi ní ṣẹ Ọlọ́run látara wọn. So, Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam wọ́n sọ fún wa nínú hadisi tó gbajúgbajà yìí tí Abu Hurairah tó ń gbà wá wípé "Man kana yu'minu billahi wal yawmil akhir" pé táwa bá jẹ́ ẹnìkan tó nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba àtijọ́ gbéda, àtijọ́ kẹ́yìn falyakul khayran aw liyasmut ká jẹ́ nìkan tí ó máa sọ̀rọ̀ dáadáa àbí ni àbí ká dákẹ́ <clears throat> so táwa bá jẹ́ nìkan tó nígbàgbọ́ nínú ọlọ́run bá alikiola àti ọjọ́ kẹyìn ká jẹ́ nìkan tí ó máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ká jẹ́ nìkan tí ó máa sọ̀rọ̀ tí ó máa múnú àwọn èèyàn dùn jáde lẹ́nu ká jẹ́ nìkan tí ó máa sọ̀rọ̀ tí ó máa mú ọlọ́run bá alikiola tí ó máa múnú rẹ̀ dùn ká jẹ́ nìkan tí ó máa sọ jáde lẹ́nu aw liyasmut táwa bá wá lọ́rọ̀ dáadáa tá a fẹ́ sọ lẹ́nu ká yá dáa lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n á tún continue wọ́n sọ wípé wa man kana yu'minu billahi wal yawmil akhir ṣé wàá tún wò ó ẹni tó bá nígbàgbọ́ <clears throat> nínú ọlọ́ọ̀ba àlékeọlá àtijọ́ kẹyìn falyukrim jarahu kó jẹ́ ènìyàn kan tọjọ́ pé yóò máa pọ́n àwọn alábàágbé rẹ̀ yóò máa pọ́n wọn lé yóò máa ṣe dáadáa sí wọn so ẹ rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n kọ́ sọ̀rọ̀ nípa <clears throat> kíyàn máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ní tó wá fi tẹ̀lé náà ni pé kíyàn jẹ́ nìkan tó pé yóò máa pọ́n àwọn alábàágbé rẹ̀ yóò máa pọ́n wọn lé yóò máa ṣe dáadáa sí wọn yóò máa ṣe nǹkan tí yóò máa mú inú wọn dùn so eléyìí náà ó tó kí gbogbo wa ó dẹ̀ yẹ kí gbogbo wa ká mọ̀ pé ipò tí ọlọ́ọ̀ba alékeọlá tó gbé àwọn alábàágbé sí ipò ipò ọlá ńlá ni kò ń ṣe ipò kan tó jẹ́ ipò yẹpẹrẹ ipò tó jọ pé téèyàn bá ṣe téèyàn bá ṣe dáadáa sí wọn èèyàn ó rí ojú ọlọ́ọ̀ba alékeọlá Tí èèyàn bá dẹ̀ jẹ́ ẹnìkan tó pé àìda ló máa ń ṣe sí àwọn, àwọn alábàágbé rẹ̀, yóò rí ìbínú Ọlọ́run Ọba lékè ọlá. Kọ́ lọ́run má jẹ́ ká rí ìbínú rẹ̀. Naam, Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam <clears throat> wọ́n tún sọ fún wa pé, ehm, Màláíkà Jibril ó máa ń bá wọn, tó bá ti bá wọn ní àlejò. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Màláíkà Jibril náà ni ẹni tó jẹ́ ẹni tó máa ń fún Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam ní wahyi látọ̀dọ̀ Ọlọ́run Ọba lékè Òun ni Ọlọ́run máa ń rán sí wa Muhammad sallallahu alayhi wa sallam so tán bá ti wá bá nàbí wa Muhammad báyẹn yóò wá máa sọ fún wọn pé máa ṣe dáadáa sí àwọn alábàágbé rẹ o máa ṣe dáadáa sí àwọn alábàágbé rẹ títí títí tánàbí wa fi ń rò pé ah àbí àwọn alábàágbé mi àbí wọn padà jẹ ogún mi tí n bá kú ni so àbí kọ́ àwọn kan sọ pé ànábì ń rò pé àbí àwọn alábàágbé mi yóò padà jẹ ogún mi tí n bá kú ni àwọn kan sọ pé ànábì ń rò pé àbí jìbìrìlì yóò padà wá jẹ́ ẹnìkan tí ó take over àwọn alábàágbé mi ni so Gbogbo eléyìí ó kàn fi ń túmọ̀ sí wípé ká mọ bí ọlá tó wà lára àwọn alábàágbé wa and then ìmọ̀ ṣe dáadáa sí wọn bó ṣe jẹ́ pàtàkì sí ní orí fún ẹni tó bá jẹ́ Mùsùlùmí. So, a wà tún kà fún wa àwọn nǹkan mẹ́wàá nínú àwọn nǹkan tó yẹ ká ṣe, tó yẹ ká máa ṣe fún àwọn alábàágbé wa. Alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ náà ni wípé tí àwọn alábàágbé wa tó bá sọ fún wa, is either wọ́n jẹ́, yálà wọ́n jẹ́ Mùsùlùmí àbí wọ́n jẹ́ ẹlẹ́sìn mìíràn tó bá pè wá pé ká dákun ká ràn wọ́n lọ́wọ́ tó <clears throat> bá ní ìdìrànlọ́wọ́ wa tó dẹ̀ sọ fún wa ká gbìyànjú gbogbo nǹkan tá a bá ní lọ́wọ́ àbí nǹkan tá a bá lè ṣe fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́ ká gbìyànjú láti jẹ́ nìkan tí ó mọ̀ ṣe fún wa tí ó mọ̀ ṣe fún wọn yálà wọ́n ní di owó ni táwa náà bá dẹ̀ ní lọ́wọ́ ká gbìyànjú láti máa ṣe gẹ́gẹ́ bá àti ṣe mọ̀ pé ọlọ́ọ̀bà àríkíọlá ó ṣe wá lójú kòkòrò pé ká máa jẹ́ nìkan tí ó máa ná sójú ọ̀nà rẹ̀ So téèyàn bá mówó tó bá fi ran àwọn alábàágbé rẹ̀ lọ́wọ́, oore méjì nìyẹn. Alákọ̀ọ́kọ́ ó ṣe sàdákọ̀, bákan náà ó tún jẹ́ ẹnìkan tó ṣe dáadáa sí àwọn alábàágbé rẹ̀. Bákan náà, ẹlẹ́ẹ̀kejì ni pé tọ́n bá ní tọ́n bá ní tọ́n bá béèrè fún ìdẹ̀kùn látọ̀dọ̀ èèyàn, bóyá èèyàn ní nǹkan tó lè jẹ́ kára dẹ̀ wọ́n, tọ́n bá béèrè látọ̀dọ̀ èèyàn kéèyàn gbìyànjú láti ṣe fún wọn. For example nísìnyí, àwa jẹ́ ẹnìkan tó ní mọ́tò tá dẹ̀ máa ń gùn lọ síbi iṣẹ́. So àwa lálábàágbé tóun náà, ó pé ọ̀nà ibi tóun náà ń lọ ọ̀nà ibi iṣẹ́ náà ó dẹ̀ rí ó dẹ̀ béèrè pé à ẹ jọ ń tẹ̀ ń lọ ẹ ràn mí lọ́wọ́ ẹ sún mi síwájú ẹ jẹ́ káwa náà ká gbìyànjú ká má sọ pé rárá o ilé ayé ti gbẹgẹ́ o èèyàn sọ pé ilé ayé ti gbẹgẹ́ falábàgbé rẹ̀ èèyàn máa ń ṣe dáadáa ni so tó bá béèrè ká gbìyànjú láti bá gbé yín o wá ní pé ká lọ máa gbé àwọn ará àta tá a dá mọ̀ o tá a bá mọ̀ pé ibi tá a wà kò ń jẹ́ ibì kan tó save tán wá ní ká gbé àwọn tá a dẹ̀ mọ̀ pé ibà yìí wọ́n máa ń jiyàn gbé ń bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ká gbìyànjú láti torí pé a fẹ́ ṣe kinní káwa kó bára wa bọ̀ àwọn tó bá jẹ́ alábàágbé wa táwa náà ti mọ̀ tán bá béèrè fún dẹ́kun ká gbìyànjú láti ṣe ìdẹ̀kùn fún wọn bákan náà tán bá yá tán bá wá látọ̀dọ̀ wa láti yá owó bóyá wọ́n yálà wọ́n nílò owó kan táwa dẹ̀ mọ̀ pa ní lọ́wọ́ ká gbìyànjú tá a bá ní owó yẹn náà lọ́wọ́ ká gbìyànjú láti yá wọn ètò tún jẹ́ nǹkan tó yẹ pé àwọn èèyàn ò kí ń fọkàn sí tó dẹ̀ yẹ kó pé gbogbo wa ká gbìyànjú láti máa ṣe fáwọn alábàágbé wa náà ni pé bóyá àwa ní àwa fẹ́ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ àwọn alábàágbé wa a dẹ̀ ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni a dẹ̀ mọ̀ pé ilé táwa fẹ́ kọ́ ilé olókè lókè alákasọ̀ alákasọ̀ ni ká gbìyànjú láti béèrè pé àtọ̀ ẹ̀yin alábàágbé mi ẹ jọ̀ọ́ mo máa fẹ́ kọ́ ilé yìí ṣé kéde pé atẹ́gùn tèmi bá kọ́ tó ga ṣé pé atẹ́gùn ni máa dọ́dọ̀ yín so tá a bá gbìyànjú láti ṣe yẹn à ń gbìyànjú láti ṣe dáadáa sáwọn alábàágbé wa bọ́ àwọn èèyàn wò orí kíní ìsìyàn kan mọ́ ẹlòmíì yóò kàn dé yóò dẹ̀ kọ́lé alájà bíi mẹ́wàá yóò kọ́ lọ sẹ́gbẹ̀ẹ́ ẹni tó pé òun ilé bọ́ngálò náà ló kọ́ so àlàáfíà láti máa rí bí láti máa rí mú mi dáadáa kò ní dọ́dọ̀ ẹni náà so gbágbápá tá a bá dẹ̀ ń ṣe lè à ń fara ni àwọn alábàágbé wa ni kò dẹ̀ sí nínú ìwà ẹni tó bá jẹ́ onígbàgbọ́ láti máa fara ni àwọn alábàágbé rẹ̀ so ìyẹn náà ká gbìyànjú láti mójútó bákan náà ká má jẹ́ nìkan tí ó máa dójú ti àwọn alábàágbé wa Yálà bóyá wọ́n ṣe nǹkan tí ò dáa ni ká gbìyànjú láti mú mọ́ra. Ká má jẹ́ ẹnìkan tí ó máa sọ̀rọ̀ wọn láìda bóyá níwájú wọn ni àbí lẹ́yìn wọn. Ká gbìyànjú tí wọ́n bá ṣe ohun tí ò dáa, ká gbìyànjú láti sọ fún wọn. Èyí tí a bá dẹ̀ lè sọ fún wọn, tí a bá lè ṣàforíjì fún wọn, ká foríjì wọ́n, ká dẹ̀ gbàgbé rẹ̀. Kò ṣe pé ká wá mọ̀, ká mọ̀ hùwà bàjẹ́ fún wọn àbí ká mọ̀ sọ̀rọ̀ wọn láìda àbí ká mọ̀ ṣe aburú sí wọn káàkiri. Kọ́ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ibí báyìí ni a ti dúró ní ọ̀sẹ̀ yìí. À ń bẹ Ọlọ́run ọba àlékiọlá kó jẹ́ kó jọ pé èyí tí a sọ yìí a gbọ́ye ju bá ṣe sọ lọ. Kó wá ṣàánú èmi àtẹ̀yin. Ọ̀nà tá gbe gbà tá fi ṣe dáadáa sáwọn alábàágbé wa, tá fi lè bá jẹ́ ẹnìkan tí ó là látara àwọn alábàágbé wa ní ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀ kọ́ Ọlọ́run ọba kó ṣe rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn ọ̀nà tá wá gbà tá fi wá ṣe àwọn alábàágbé wa kọ́ Ọlọ́run ṣe ní rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa. À ọba àlékiọlá ẹ̀sìn Islam yìí kọ́ Ọlọ́run kó fi èmi àti yín lọ́rùn. Kó jẹ́ ká lè ṣe di ìjọ́ ìgbéǹde àlìkìyámọ̀. À ń ọba àlékiọlá gbogbo àwọn Mùsùlùmí tó wà lórílẹ̀ ayé tára bá ní kí Ọlọ́run bá kó bá wa dẹ ara fún wọn, kí Ọlọ́run mú ìnira kó nínú ọ̀rọ̀ wọn. Gbogbo àwọn tára bá dẹ̀, tára wọn bá wà okay báyìí kí Ọlọ́run má jẹ́ kí wọ́n rí ìbànújẹ́. A ń bẹ Ọlọ́run Gbogbo àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́, kí kó fún wọn ní ìmọ̀ àti òye. Àwọn tó jẹ́ àwọn òbí, tó jẹ́ òbí tó ṣe alátẹ wa wá sílé ayé, kí kó ṣàánú wọn fún wa. Èyí tó bá wà láyé nínú wọn, k'Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn ó gùn nínú àlàáfíà ara. Èyí tó bá ti kú, k'Ọlọ́run Ọba kó bá wa ṣàforíjì fún wọn, kó dẹ̀ ṣe ikú ní ìsinmi fún wọn. Àwa ń bẹ Ọlọ́run Ọba àlékiọlá, gbogbo àwọn olóyún ayé k'Ọlọ́run Ọba kó jẹ́ kí wọ́n bí ní wẹ́rẹ́. Àwọn tó bá sì ń tọrọ Ọlọ́, tó ń tọrọ ọmọ látọ̀dọ̀ Ọlọ́run Ọba kó bá pèsè ọmọ fún wọn. Subhanaka wa bihamdik. wa barakatuh.